tí a kì í sáàmì ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ òní náà ni Muhammad akọ́ musulmi àmì títàn kírun kírun máa ṣe kí a fára Muhammad Sadiq almishawi ọlọ́kùnrin àṣàfà rẹ̀ sàrẹ̀ tí a kàgbẹ̀yìn náà ni akọ́ fi sọlá ti dùn ha àmì títàn yẹn máa ṣe bí sọlá ti dùn ha lórí akọ́ fi sọlá ti istisqa táwọn ẹgbẹ́ akọ́ àti títàn yẹn máa ṣe nípa sọlá ti istisqa iska gbèrè òjò tí yóò bá wọ́n tí yóò bá rọ̀ alùpùpù náà fìlà wọ́n bí tọrọ òjò bí ó ti kàṣẹ́ omi náà fi ní ìdàmà ìtìkúnà sọ̀rọ̀ ìsìnká ìdà àjà lẹ́yà àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ṣe mistakes àwọn ìpọ̀lọpọ̀ yàn nígbà tí ìlú bá wọ́n fẹ́ kí wọ́n lè kírun tọrọ òjò wọ́n fi lẹ̀ bẹ́ẹ̀ ni ó sì bùkátà bẹ́ẹ̀ يتدرعون بها إلى الله وفي جانب الغلوبة كصدق عنه صلى الله عليه وسلم في ذلك جاء مثل أن قال الإسلام ما سمعت نعم أقول أنا عبد الله بن زيد قال عبد الله ما زيد من خرج الرسول صلى الله عليه وسلم يستسقي خليل الإسلام لو بعد بانجلات بواوجه أي تروجه توجه إلى القبلة يدعو أولى رداءه الله أكبر كلام با الله في كبلة أو دجوكو كبلة بعد ما كبلة نهي دجوكو انت روجو أولا لوكي نيجيريا لوكي نيجيريا لون كلا بوبو ojúrò fún wa yẹfunyẹfun yẹfunyẹfun saudi afa almost every year tí mo tọrọ jù every year ìbáraẹni tí mo rọ́bà àbí ìbáraẹni من صلاة الاستسقاء láti kí òsìn ọmọ àánú ṣe sú ẹmọ́ sí ilọ́ ọ̀pá wájú wọn àṣùdá sọ́lá tó lọ ẹ̀ṣẹ́ kọ́ lọ́sọ̀rọ̀ òjò àwọn nàìjíríà náà fọ́rọ̀ yìí fún wa tí ó bá ti rọrẹ́ mẹ́ta lọ́dún ó ti tó wọn ẹ̀mí nàìjíríà láàrin ọ̀sẹ̀ kan òjò ọ̀rọ̀ láì mẹ́ ìgbà ó ti rọ ọmọdún bá mi tó fún wa kí àwọn jẹ̀mọ́ kan wá láti Saudiya an gbẹ̀rẹ̀ kan sharif khalid lọ́gbà ọ̀gá wọn jẹ́ ọ̀gá wọn pé khalid mọ́dílẹ̀ yìí lẹ́kẹ̀ẹ́jì wá ní ọ̀pùsẹ́ lọ sí united báyẹ̀ kò sí àwọn fóònù wa kéèkéè wọ́n international call àbíkọ́ lọ sí united wà lẹ́gbẹ̀ẹ́ baraudiko yìí wọ́n lọ fẹ́rẹ̀ fóònù tí wọ́n sọ kó yé òun gbà yọ̀ǹda kí n gbé òun lọ ìgbàgbé ẹ bá lọ sí السلام عليكم bá wọn ní búùtì wọn salamu alaykum ya abata ana أكلمك كنا في بلد مدينة لاغوس قلت كنت لك في مطر واليوم عانان في مدينة كدونة وفي مطر أيضا قولي شريف لك بابا يا أبا تبراني lẹ́nà mo fóònù yìí nà ẹ̀ náà lọ́lọ́ ọ̀gá rẹ̀ ọ̀gá wọn àmì ìrù wọn sọ pé á tí wọ́n fóònù ládàá ó lóun ní mísìn kẹ́tọ́ fẹ́ fún bàbá òun ni ó gbà pé ìgbẹ̀rẹ̀ lọ́wọ́ fún bàbá rẹ̀ wọ́n ní bàbá lẹ́nà mo náà wà ní ìlú kan lópin Lagos ìjó ń rọ̀ lónìí ẹtí wàá kọ̀ ní Lagos àti wà ní ìlú kan lópin Kaduna òjò tó ń rọ̀ fa mo wá retí mẹ́sẹ̀jì ìgbà fìkan òfìjáde òfìtò wọ́n ní six million wọ́n kọ́ láti ayé rìsáàlà wọ́n kọ́ rìsáàlà lé abik ọba ní à òṣìṣẹ́ ọ̀sẹ̀ wọn náà ní kúlò rọ̀ òjò ń rọ̀ lójú rẹ̀ wà ní adúlé owó yìí òjò ń rọ̀ ìmọ̀ pé àti jíjú rírọ̀ òjò yẹn gan ìkẹ́kẹ́ ni àwọn ọlọ́ọ̀bá àwa àmì kan rí òjò yẹfunyẹfu lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ jẹ́ ń káyà tó wọn àfi àwọn ó lẹ̀ kàmá jẹ́ mi àwọn tó rójò jù wá lọ tí wọ́n ti dé kó àà a lòdì rọ̀ wọ́n dé àwọn pàtàkọ̀ tí ẹni tí lòdì rọ̀ ọlọ́run kẹwàá púpọ̀ àwọn tó rọ̀ kẹwàá sẹ́yìn náà mo sọ pé nàìjíríà ọlọ́run kẹwàá gan-an nípa ilẹ̀ náà ní gbogbo ẹ̀ ọlọ́run kẹwàá púpọ̀ ní nàìjíríà kó wá fọ́ láwọn àtiwájú dáadáa kó àwọn kàbúrúkú wọ̀nyí tí wọ́n kó wá sínú sálángá tí wọ́n kó wá sínú sálángá wọ̀nyí tí wọ́n láwọn kó lọ́wọ́ wọn wọ́n kò fọ́ àná ṣe ṣe bẹ́ẹ̀ ni báyìí wà ní ọ̀dá tó lè bá wo jọ june twelve ìgbà wo Abíọ́lá ooo ó ní àwọn ẹ̀gbọ́n ó lágbọ̀dá wálẹ̀ lọ́wọ́ wọn lọ́la ní a ní freedom fún mi kan freedom ìdánilẹ́wọ́ bó ti wù wá àgbèrè rẹ̀ lọ wọn ọ kí ló wù mí pé ha àwọn agbára tó bá àdá náà ni náà ní kówó tí a bá máa jòyè ni mo ti dáyọ̀ àjòyè ni tó bá jòyè ni àwọn Yorùbá mú lọ́lọ́ ẹwọ Trans-Sahara Express ló fẹ́ kí ìdùnnú yẹn gangan ó lá gbowó lọ́wọ́ àwọn ìbò báwọn German báwọn German náà gbowó lọ́wọ́ àbí wọ́n ti gbólọ́ wọn wọ́n fi àjà àwọn bàbá wọn wọ́n fi àjà àwọn bàbá tiwa náà àwọn bàbá lọ́lọ́ irú okòrè kí fún wọn kí wọ́n sọ kọ́kọ́rọ́ sí wọn lẹ́nu báyìí wọ́n lù fún wọn àròkò kí wọ́n bá mú èrèké òun wọ́n wọ́n sọ fún wa òun táwọn ìgbóyè nípa nù wọ́n nípa Abíọ́lá nù ọlọ́run kó wà fún èyí ẹgbẹ́ wọlé ni wọ́n fẹ́ sàárà fún wa ẹ̀fì pàṣẹ ọjọ́ náà five thousand three hundred kilos ni gbèdégbèrè sí odò river nile red river red sea wọ́n pè ní ìfọ̀ Sudan five thousand ọ̀rẹ́ mi tí wọ́n lọ́wọ́ sọ fún mi onú yẹn ni wọ́n tún wá rìn sí wọn ṣáà kọ́ ọ̀ma nígbà tó ṣe ọ̀nà ọ̀dà kò ní tó báyìí mọ́ five thousand which means bí ẹ lọ sí kòó dé lọ sí kòó dé ẹ̀mẹ́fà òsì dé bílíọ̀nù ó dé wa ọ̀sẹ̀ kan wákan gbé ìrìnàjò Saudi Arabia ọdún mọ́tò dọ̀là fẹ́ sọ́jú ọ̀nà ó dé wa Saudi Arabia náà tó ń mọ́tò wá sí wọn tó kú mọ́tò wọn rí wọn mọ́ ìbàbá rẹ̀ kọ́rù sínú ọkọ̀ wọn ọkọ̀ ìyàwó ìgbéyàwó àgbégbéyàwó ẹ̀ gbé àwọn ọmọ rẹ̀ ẹ̀rọ àwọn ìlú ògbé ọmọ lọ́wọ́ wá sí mọ́tòwá ó ní ọ̀nà kàtà àpààyàn انهم قصانوا نام صلاة الاستسقاء او اذا اه سبع سماسين لا يجب مثل اللهم نقول على امي موى قل ما فولا ولا امي موى لوبا سبحانه وتعالى ما زعت عنه ولوبا حتى عني وصل سلم سيئة زعن ما زي وعن عبد الله بن زيد يعني حرج الرسول وسلم يستقي يعني بلا لتقوى بنيوك فتوجه الى القابة الى القبلة ادو جيكو كيفا ورداء من دلوبا في الكلمة ركعون صلى ركعتين جهر في إما بقراءته لو ركعة بيجي لوك زكيني عن أبي هريرة رضي الله عنه قال خرج رسول النبي صلى الله عليه وسلم يوم يستسقي وصلى بنا ركعتين بلا أذان ولا إقامة ويا أبو رضي الله عنه مثل أن جالي مجكا تروجوا فوا أواكروا فوا ركعة بيجي كسبوا كسبوا سي إقامة ثم خطبنا ودعا الله لينا في خطبة فوا لينا وبدلوبا وحول وجهه نحو قبلة في خطبة يكون نحو جماني أكوين في قبلة مما توعى في خطبة جاءت وأتواكم يسي قبلة رافعا يديه كويس كباية رافعا يديه كويس كباية ثم قلب رداه lẹ́yìn náà tó wá wọ́sọ rẹ̀ aṣọ òdì àkíńbà rẹ̀ ọwọ́ àwọ̀ ní òdì dára yẹmí inú ara àìsàn ó máa kọ́ ọ̀sọ̀ òkìbọ̀ àpòsí ó máa sẹ́kọ̀ọ́sọ òkìbọ̀ àìsàn rẹ̀ yẹmí ó gbé àpòsí kọjọ gbogbo wọn ibn abbas rẹ̀ lọ́wọ́ àdùn kọ́rọ̀ yẹn rẹ̀ sẹ́lẹ̀m yóò sọ ní ìsìkọ́ nìzálìlà yóò ọ̀sọ̀ tó yẹ بودع من دجل قرار فخشي من قيا بقرعان عندهم جلبه أي مدمسين قالوا الله متعسين منهم فإذا تاني عمال أنفع منهم قالوا أولى تعاول غدا بعد الصلاة لأن كده تنجي على الكنبة لين لين الوقت شنو تان وتنجي على الكنبة السعودية أدير الثابت في ذلك هو تحويل رداء الإمام دون غير أمي الناس الله أكبر sáà ní ìtúfẹ́sẹ̀ nílẹ̀ ní pé imam nìkan ni ó jíjà sí ń bá rẹ̀ kì í sáwọn èèyàn tó yà púpọ̀ àwọn ìlú أجوا لحديث أبي هريرة رضي الله عنه وأصحابه حديث أبي هريرة كان بكل سورة أما ما روى عن تحويل أرضي الناس معه عند أحمد أما بعد ذلك قالوا أنه محمد تعوي ينات إلا سورة ثم تعول إليه كبلة لا ينظر إلى الكبلة تحول رداءه وقلبه ظاهرا يبدو تحول الناس معه ìtọ́nà rẹ̀ pé àwọn èèyàn tíjà tó pẹ̀lú ẹ̀ lẹ́ìsù wa Abu Yusuf lẹ́ìsù àti àbínísù wá pé yàháwẹ̀l ìmáàmù wa'dahu àbúwà ṣáàbùn da'if حين ضعيفني الله تعالى أعلم الثانية تخصيص بالقراءة القاصة نعم إماكي كسوة كسكشة تكبير سيئة سبعا وخمسا كل هذا غير ثابت حسنا ذطي سورة باي لاكي أبي أنا آية باي لاكي أبي كي ما مسيسم تكبير على قوة مجي لكن دمارهم بكي هو إيدي كل هذا غير صالح إلي يفضل منه روى في حديث الضعيف حديث بقوة أكري أدوى أقول له كيف صلاة الاستسقاء قول جماعة في صلاة الاستسقاء ثم على وجه من أوجه آتية تمام على وجه تمام على وجه من أوجاء الآتية أما كي بس بيسوهين aláàkọ́ni àyùsálẹ̀ ìmáàmù bilma'amumin kí máa kí fáwọn máàmú bìndẹ̀rẹ̀ àzáni wọ̀lá ìkọ́ọ̀mà láì pẹ̀rù àti àti kama rọ́ka àtẹ́yìn sí ayé wọ́kìtì gẹ́rẹ̀ wọ́kìtì kara nígbà àsùtù wá wù yìí láì sí àsùtù wá ní ká àsùtù wọ́n kọ̀ fún wa láti kírun ẹ̀lìkìlẹ̀ ẹ̀lìkìlẹ̀ rọ̀lẹ́ ẹ̀yà àrùn fi kárakàtì ọ̀la yóò kí kí ó sì kèmí rẹ́kà láàkọ́ بفاتئة الفاتحة باسم ربك الأعلى والركعة الثانية بفاتئة والعرباشة ثم يخطب خطب الخطيب خطبة بعد الصلاة بين خطيبها سيكون بينه بينه أو قبلها بسوجه وبعد انتهى من الخطبة ينقلب مصلون جميعا أرضيتهم lẹ́yìn gbogbo àwọn wọn tó gbádá wọn kọ àwọn fẹ́bí al-yamin ala yasar wọ́n fi agbọ́ tó sagbọ́ òsì bá aisar ala yamin gbogbo agbọ́dọ̀ yaqbalu qibla wa yadu Allah azza wa jalla rafi'a aydihim wọ́n kọ sókè kíbla wọ́n kọ sókè Allahumma qina ọlọ́run jù fún wa gaifan gistan mura'an gadakan jallalan aman kabakan sáà gba ìmọ̀nì ọlọ́ọ̀bá gbọ́jù fún wa ìlú tí ó gbénira ikú fún wa ìjọ mú àwọn orin bò wá omi tó ládùn omi tó lọ́láàfíà omi tó má ìgbàláàmà ìsìnkínà gáìsàn ọlọ́ọ̀bá gbọ́jù fún wa àti alina mìíràn kàmìtì promise wọlé ní tí ó jáde mọ́ nínú àánú rẹ̀ ilé لكن انت لان كيمو مين من دلوقتي ما لازم تراعي يعمل المسلمون على دعائه هم مصلون على دعائه هم مصلون على سي آمين آمين ويؤمنوا يصلون على دعائه يعني بما صري أن يدعوا دعاء مجردا وخالصا لله عز وجل من غير الجمعة من غير يوم الجمعة ọ̀nà àbúkéyàn kírun kóso àdúrà àdúrà fúnra rẹ̀ ẹgbó kírun ojúmà bìdó ní sọ̀láti fi masjid àwòkàríjì ní ìṣe pé ó kírun kan ní máa sí àbí máa sí ara ọ̀ fẹ́ sàdúrà kọ́lọ́kọ́lọ́ tó fún àwọn ìrànlá rẹ̀ ọgbọ́n mú sáà fún alójú alábàárikà ọlọ́ọ̀bà káwọn wà lábẹ́ báyà lọ́rẹ̀ àbí wassalamu alaikum